بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته فأني تسوال جنو منصوبات الأسماء حورقة عمان فن نسبة بيتي عطو لني وننقني الحال والتمييز الحال والتمييز باب الحالي والتمييز كلام في يعني حال عليكم السلام ورحمة الله وبركاته لا كلام في يعني حال هون يسيسي ميدي يوبا ها أو يسيسي أنا في ميدي يوبا أو كلمة جمع حال التمييز جاء شروط الحال والتمييز

منصوبين كونهما منصوبين تو عدلتين مثلا أربعة بيه Alaikum assalam wa rahmatullahi wa barakatuh. So, Nesba ni máa ń gbà. Ó tún wá gbọ́dọ̀ jẹ́ Fáfúlà. Kí ni mo fẹ́ là? Èlé. Wọ́n gbé ìlérí. Ìtumọ̀ rẹ̀ ni pé ọ̀rọ̀ ó ti pé àwọn àṣẹ mú wa. Ó yẹ pé láì fi sí ọ̀rọ̀ yẹn lè pè. Mo dàgbà lérò pẹ̀lú Fáfúlà tẹ́yìn nìyẹn. كذبا قال المؤلف من تاع ملحة العراق جاءت أقاوى جمال الدين أبي محمد القاسم آه، ابن علي الحريري البصري رحمة الله عليه باب الحال والتمييز والحال والتمييز منصوبان على اختلاف الوضع والمباني صوباني على اختلاف الوضع والمباني والحال حال ìṣesí wọ̀tàmọ̀yézù tàmọ̀yézù òun ni àdáyẹnsẹ̀ àdáyẹnrí.

àwárà yọ nǹkan yọ kan tó nínú ẹ̀ wọ́n ń pè ní tàmíyé ọmọ ìyáza rẹ̀ ọlọ́lọ́hù hmm. tàbáraka ọ̀tàárá nípa àwọn kẹfẹ́rí ń sàtúnyàsì ọba adẹ́rẹ́ ni wà mùtáàzù lìyàwó mọ́ ayọ̀hálìmọ̀ ìjẹ̀rìmọ̀ bí àwọn sì máa lè mùtíyàzù wọ́n sọ fẹ́ lómi kó ti jẹ́ tó fi gba ẹ́sẹ́lẹ́ǹtì ọgbà mùtíyàzù yóò ní àtàwọn ẹ̀sẹ̀ mùjẹ̀rìmọ̀ nítorí kọ́ máa dọ́dọ̀ ọkọ̀ níjọ́ gbé dàrúkẹ́ àwọn fún àwọn táàbù ìyàwó mọ́ ayọ̀ hẹ́lìmù jìrì mọ́. ẹ̀yin ọ̀daràn aya bàbá ti ń bọ́ sẹ́gbẹ̀ẹ́ kàlá yìí lọ́tọ̀. ọ̀ síríọ̀sì láti wọ́n ti báwọn ni wọ́n ti fẹ́ sá sẹ́gbẹ̀ẹ́ ìdòdò ẹ̀yin sọ̀daràn àwọn dandan rí àwọn kẹfẹ́rí lọ̀daràn jọ́ ni wọ́n ni wọ́n lè hàlù wọ́n tẹ̀mù yéé zùn hàlù àti tẹ̀mù yéé zùn. منصوبان مضاف نسبان على اختلاف الوضع لوري يقع بكاليره والمباني أتميمة لأموية أعرف وتوقع يجوز الشرط الأول يعني النسب أن يكون منصوبين أن يكون منصوبين الشرط الثاني لو كنت من ورائه ثم قيل نوعين جاء فضله منكرا بعد تمام الجملة Thank you. Eh, Ọ̀dàṣẹ́ ti gbọ́ níbi tí kíkà méjì yẹn bá ń fi kẹkùn kọjọ́ mẹ́ta kẹsọ pé nẹ́kẹ́rà tán táwọnóhù máa ń nẹ́kẹ́rà tán nàmẹ́kẹ́rì náà má jẹ́ mọ́ hálù àti kàmù yéésù. Ẹ̀ǹdẹ̀ tẹ̀rántí pé yẹn náà ń bílẹ̀ tó mọ̀ kílà ní ọ̀áyí ni. Lẹ́yìn náà ni ìran méjèèjì hálù wọ́n kàmù yéésù. Já a ní máa ń wá ní èlé ẹ̀rí gbọ́ mi mo ti ṣàlàyé èlé yẹn fún yín ìyẹn ni ọ̀rọ̀ lè pé láìrí ọ̀rọ̀ yóò sì ti di ọ̀rọ̀ ẹ̀hẹ́ ẹ̀ra tó ṣe àlékún sàlùfàkàtù ọ̀rọ̀ yóò sì jọrọ̀ yóò sì pè àbá máa rí gbogbo ìṣẹ̀lẹ̀ nọ̀ọ́yí ní lẹ́yìn náà ni pé ìran méjèèjì ìran méjèèjì mẹ́rin ni pé alhal ìtàmìyẹ̀zù já àfàbùlà ìkànnì àwọn méjèèjì máa ń wá ní fàbùlà ilé kẹ́rin gbọ́ mi mẹ́rẹ́ kára májẹ̀mú kẹta ni mi káàfù ní mẹ́kàrà. báyìí tàmá mi jùmùlá lẹ́yìn ìgbà tí sẹ́ńtẹ̀sì bá ti pé ọ̀yẹ̀ tí a kọ́ rọ́bì ọ̀hún kílẹ̀ lẹ́ẹ̀kẹrin èyí náà ẹ̀rọ láwá àtẹ̀kìn rí ẹ̀sọ́ ẹ̀yìn ẹ̀kọ́ tó ṣe kọ́ sí tó bá dàtà máa mi jùmọ̀lá ẹ̀kọ́ sí bẹ́ẹ̀ ọkọ̀ rẹ̀ yọ gbà náà síbà yọ jẹ fọlá bàbá wí já àyẹ̀wò já àbá dàtà máa mi jùmọ̀lá òṣìṣẹ́ májẹ̀mú mẹ́rin bí ẹ̀ ṣe máa ń rọ nǹkan ni ọ májẹ̀mú yẹn làpáàdé wọn kún síbi ẹsẹ̀ méjèèjì ọyẹ ìyá tó ń bọ̀ lẹ́ẹ̀kan sí wọlé hálù hálù ọ̀tẹ̀mú yéèzù àti tẹ̀mú yéèzù mọ̀nsúbáni nẹ́sìkà làwọn méjèèjì máa ń gbà tó ń gbọ́ díẹ̀ díẹ̀ àlàkìlá àfẹlẹ́wà bọ̀ọ̀yìn lórí yíyí padà àgbékalẹ̀ rẹ̀ wọ́n lè máa bá àti mímá mímá pa mímọ rẹ̀ ìyẹn ni ká àgbékalẹ̀ gbólóhùn yẹn. ọ̀nà ìsìn ìpínlẹ̀ nàwáyé ní lẹ́yìn náà ni pé ìran méjèèjì yẹn já àfọwùlá yóò jèlè wọ́n ní túmọ̀ èlé wọn ṣàlàyé fún wa pé ọ̀rọ̀ lè fi láì rí mọ̀nẹ́kàrà tí ó tún bá ń májàmú kẹrin bá dàtà màmí ẹ̀lìtùmùlà lẹ́yìn àti kìnnìbá kúlọ̀ sentence. Uh, lẹ́yìn ìgbà tí sọ́kẹ́tì bá ti wà complete àti pé láàkín ìdá mẹ́tọ́rọ́tà fìsìmìlìhálì wàjádítàhó wàjádítàhó ṣòṣùkọ̀ ṣẹ́tí mo ṣe wí ọ̀sẹ̀ wí ṣòṣùkọ̀ yẹn wàjádítàhó ṣòṣùkọ̀ ah, wá fẹ́ lọ́gbà yẹn wàjádítàhó ṣòṣùkọ̀ má fi amúdà yẹn sí náà ni ọjọ́dé tahosh tó kọ́mì mẹ́lẹ̀ afọ áàlì làákín ìgbà mẹ́lọ́wọ́ káfí mẹ́lẹ̀ha wàjáde tahosh tó kọ́mì mẹ́lẹ̀. ó ní láàkín ìdánilọ́rùn ta àmọ́ tó bá wo ismail hall bá wò wàjáde tahosh tó kọ́ hàn mínà làfààlì bí a mọ̀ tó fẹ́ fẹ́ kọ́ má jẹ́ mọ̀ pààrọ̀ sí. Ẹ̀kọ́ sí pé mo ṣàkọ́ yìí ni. Àbí ó ké gbọ́ gbọ́ ní ìkọ́sí. Báyìí pé hàlò nìkan lónìí. Bọ́lá ta ṣe báyìí ooo tẹ̀mílísì sóhun náà lè jẹ́ kànínní á ẹ má kọ̀ sí ẹni sọ̀rọ̀ hálù nìkan ló ní ṣùgbọ́n àyà lọ́tọ̀ tẹ̀wọ̀ fáwọn nǹkan tó kún méjèèjì kọ̀ là ń sọ̀rọ̀ rẹ̀ lọ abẹ́ẹ̀kọ́ nǹkan ní sọ̀rọ̀ àmọ́ bàbá fèsì tàní fèsì láàkì àmọ́ ìdá nàzọ́m ta físmìl hálì ìgbà hálù nìkan ló wí ó bá wí sùn hálù ń tẹ̀ wàjáde ta hòṣì tó kán mina lè àfààlì láti fi ọ̀rọ̀ ìṣe òun ni wọ́n ti yá jáde. Súnmọ́ tààrọ̀ ìdá ti bàárí mọ́ni akọ́l. Jawaba kaifa fi su'ali ní súnmọ̀ tẹ́rọ̀ kọ́ wàá rí ṣé ń bá ìtìdáre mọ̀ ní akọ́l níwòye ẹni torí rẹ̀ bá kú ẹni ọba ṣe làákàyè yóò rí hàlù yẹn sí jàwáàbà káìfà èsì ń bò ní fíṣù àlè mọ́ sàálì káwà náà béèrè ẹni tó béèrè báwo ni tó wá ẹ má gbàgbé ti ilẹ̀ ájílì àpè ní líbù bẹ̀m̀bẹ̀ wọn abẹ́ẹ̀kọ́ kí ní ṣe ìmú káìfà ń bala bí eléyìí tọ́ba rí hàl wọ́n máa rí sí èsìn ìbéèrè ẹni tó béèrè ìbéèrè pé bóò lẹ́nu yẹn ṣe dé ọba ló dé. mìsánù já alẹ́ àmì rọ̀rọ̀ kìta ọkọ̀ mọ̀kúsù tún fi fi ń kọ́ pèlá. mìsánù. zẹ̀kọ̀ọ̀kẹ́rẹ́ onímísàlùhù ọyá tó wà lọ kọ́kọ́ sọ pé ìrọ́bù lìhálì dákọ́ ìrọ́bù lìhálì ọ̀rọ̀ àti fẹ́ sí ìrọ́bù báyìí. mísàlùhù àpẹẹrẹ hálù òun ni já alẹ́ àmì rọ́ọ̀kì bá aláṣẹ dé lẹ́ni tó gùn kan. جاء هنا جمع مفعول ماضي أبقى نبي على الفتح لا محل له من الإعراب وعليكم السلام ورحمة الله وبركاته هل أمير جفاعل مرفوع أبقى علامة رفعه عظمة الظاهر على آخره ركبت أو عقين حال ẹ̀rí pé ń parí yẹn ṣẹlẹ̀ ń parẹ̀ pé tí ẹ bá ṣe jẹ́ àlẹ́ àmì rò téèyàn wí rọ́ọ̀kì bá ṣe sọ́bù akéwú jẹ́ ọ̀rọ̀ ti pé náà rọ́ọ̀kì bá ó pè ní hàlì hàlì ó ní mansubun alamatu nasbihi al-fatha ọkọ mọ̀kó sọ̀nfẹ̀ ọ̀kà zidkọ́ pìbá ó ní kùsùn. nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tí máa ń ṣe kúkúrà kúbla lè islam ọ̀rọ̀ rẹ̀ sì máa ń mú àwọn èèyàn sísìn. ó sùn dìde ní ọjà ọ̀kaz ọjà táwọn lábá nínú àwọn ọjà wọn wọ́n máa ń ṣe lọ́dọọdún tó ló máa pọ̀ ó dìde nínú ọjà yẹn kọ́ọ̀tì bá hàlù rẹ̀ nínú ẹ̀dígẹ́dì hàlù rẹ̀ nìyẹn hàlù mọ̀nsúbù أنه حال أما أما كلمة كرسو فايل يا شو كاز هذا ما ترى بقى خاطب كنو حال تدري يا جوا كرسو دي دي لجا عكاز خاطبا حال وينيا نيش الشيء ẹni يعني تنسي كنو تنسي كنو o عن ń كرسو kíni ساحدة ó فصيح من فصحاء العرب kúsùbùnú لهم kí wọ́n tó gbà nẹ́bì dìde ó sì nígbàgbọ́ sí dídá nẹ́bì ó yọ padà dé ẹ máa kó mo sọ bẹ́ẹ̀ pé ọ̀kẹ́ẹ̀sì yẹn ọjà ni tó gbajúmọ̀ ní ilẹ̀ lágbá nígbà tí a gbà ẹ̀. sọ yéṣu láyé nsọ́rí fòdì o ṣùgbọ́n nítorí pé orin là ń kọ lọ́wọ́ kí ẹ ti gbọ́ àwọn ló yá fún ní kásán ọ̀tẹ̀wé nù ní àkọ́ àánú là lórí ìgbàgbà wọlé. oihu maụzapịlịpana ịkoịda ọbịaite hụ deịrohaaefekọida ee ominihu dịnhagụ na-elọwa mọ́ńbá fílfànẹ́ì kọ́ ìdán alójókòó sí fíìdì a ní bẹ ní fíìdì kọ́ ìdán kẹtìrì lẹ́ni tó jòkó hálò hálò dùn mọ́ gan ọ́ wá ti fara balẹ̀. abẹ́ ti gàdì mọ́ńbá fílfànẹ́ì kọ́ ìdán alẹ́ni tí ń bẹ ní fíìdì ọ̀yìndà ẹ̀ ó jòkóó mọ́yàn jẹ́ mú tàdà bẹ́ẹ̀ kọ́ báyàn jẹ́ lábárí rẹ̀ ọ̀yìndà wá jẹ́ hàlì ní ẹja sì rọ́bù rẹ̀ mọ́ ismu kílẹ̀ pé ismu wo ni kò lè jẹ́ ismu istifham. مبنية على السكون في محل رفع الابتداء محل رفع المبتدا اسم مفهوم عبي هنا هو عبي اسم استفهام منفى في الفناء الله وعد في دي قاعدة تجد وسفيك عبي تلمي لو تلمي لو اسم استفهام اه ما بعد láì pé ọ̀rọ̀ púpà ti lásán láti ṣẹlẹ̀ àjọ kú gàrí. mọ́ǹzà fi fẹ̀nẹ́ ikọ̀ ìdá talẹ́ńtì jòkó sí fídì mọ́yẹn ó pinnu kíní sí mustapha bìbí yóò alẹ́ sọ̀kún fi mahalli rọ́fẹ́ alimọ̀bùkádà. ذا اسم الإشارة ذا اسم الإشارة bẹ́ẹ̀ ti ń bọ́ mi ọ̀bùnú alásùkún fi màhálì rọ́fìn kábàrù kábàrù ni mo padà abẹ́ wọn pé làbárì ni wọ́n ń ra tani alẹ́ ní ẹ̀ ń bọ́ mi rí ẹ̀jẹ̀. ààrẹ tó ṣe ń ké lèlìfànà ìjẹjẹ lọmọ jòwó kọ ìdáwà jẹ kí n hàl ó tó báyìí kí n fẹ́ wá kọ yín ní kéwú ní báyìí. حال متعلق وبالفنية متعلق بقاعدة بالفنية تبع في السباب ويكون الجار ومجهور وفاك أيها ولا يقول خيا جنتم به من اسم استفهام مبني على السكون في محل رفع المبتدا قلت له هذه ذا اسم الإشارة مبني على السكون في محل رفع خبر المبتدا عليكم السلام كده لكن ẹ̀yin bàbá ọkọ mi ẹ̀yin mo jírí o àbí ìyá ọkọ mi ẹ̀yin mo jírí o jírí ọmọ owó ọmọ ọlà ọ̀bùkìdì bùkìdì ọ̀bẹ́sílẹ̀ alákìsà ọ̀sọ́ donígbà ọ̀sọ́ nǹkan ni bá bí èjìlá wọlé tọ̀ mí bàbá ọkọ mi ẹ̀yin mo ti jírí láàárọ̀ yìí o yóò bá báyìí báyìí ọ̀la ọlọ́run ọ̀gbìn ọ̀tí gbogbo wọn máa ń wí ni ṣùgbọ́n àwọn ìjìnlẹ̀ àyà wọn máa ń la yẹn kó wọ́n ní wọn gbọ́dọ̀ jẹ yẹn kó abajẹ yẹn kò tọ́ bí ẹsẹ̀ kò lé yẹn yóò mú yẹn gbọ́ bẹ́ẹ̀ ni àǹtí táyé èmi náà ti ẹni fèjì rẹ ọ láyé kó láì ní ìgbà kò sí pé lébi láti jọ yìí ọ ọdítẹ máa ń bọ ẹ̀fà ti mọ́ láti pè ní ismu istifham mabni ala sukun fi mahalli rafa'i al àwọn jẹ́ kí ní ismul ishara mabni ala sukun tó lòun náà ní mahalli rafin khabar al mubtada gili fana'i ẹ pè ní jari wa majrur ẹ ti gbọ́ mi bẹ́ẹ̀ so muta'alliqun ẹ kọ́ sí muta'alliqun bi qa'ida ó so kọ̀ mọ́ qa'ida tá a fẹ́ wí sí. ní ọ̀rọ̀ báyìí pé kèé ṣe òun ni la fẹ́ kọ́ òun fẹ́ káwé ni pé máa ń zà kọ́ àyíkán bíi fànà ẹ̀fẹ́t bó ti yẹ ká ẹ tó nìyẹn máa ń zà kọ́ àyíkán bíi fànà man ismu istifham mabni ala sukun fi mahalli rafin mubtada za ismu ishara mabni ala sukun fi mahalli khabar mubtada qa'idan hal abeko halun mansubun adgat bílíkà náà yẹn wá jẹ́ mọ̀tàálẹ̀kùn bíkọ́ àìdá mọ̀tàálẹ̀kùn bíkọ́ àìdá jáde wọn mọ̀jú òun máa ń so pọ̀ mọ́ nǹkan ni ìdá wà lásán fẹ́ǹgbẹ́ náà lọ ni ó so pọ̀ mọ́ tọ́ àìdá ni. ومنه من ذا بالفناء قاعدة nínú حال لو wà mo ní ká sọ pé ta lẹni tó jókòó sí fíìdì ní gbangba ta wọ́n bí i tó hàn mẹ́ẹ̀dẹ́rẹ́ hà ní fọ́sọ́ ìdá wọ́n ta ní dírẹ́hàmù ẹyọ kan fọ́sọ́ ìdá àbí jù bẹ́ẹ̀ lọ. wọ́n ta ní dírẹ́hàmù kan fọ́sọ́ ìdá àbí jù bẹ́ẹ̀ lọ. eléyìí ń tiẹ̀ yàní ámìlú ìhàlù wọn lè hákùn gbà mí wọn lè hákùn níwé eléyìí tó wí ọfẹ ṣàlàyé níyàn ń lé sí àbójúkù mo tà ní díhàmù tó fọṣọ àìdá ní hàlù lẹkùn fọṣọ àìdá yẹn mo ti bí ìtòhú bí ẹpẹ ní fún máa ń pín ẹ ti gbàgbé rọ́ọ̀bù tẹ̀ ń ṣe lọ́wọ́ ẹ̀yin ló mọ̀ ọ́ fi wọ́n fẹ́ kẹ́ mọ̀ rọ́ọ̀bù gan àbùnú alasokun ètò sọ́ọ̀lìhì ìdọ̀mírí rọ́fàáyín alimutaharik ata dọ̀mírí mutasilon ààrẹ kan wọ́n sáré máa ti jọ́ tẹ́lẹ̀ ó ti mọ̀ ó ti tẹ̀ tọ́ ṣe tán dọ̀mírí mutasilon kò ní kó ti pọ̀ jù àwọn bó bá ṣe tẹ̀kárá àbí tẹ̀kárá rí yẹ fàámù ṣímọ̀ pẹ̀lú repetition himau pẹpẹpẹpẹ yóò understand pẹ̀lú repetition ìtẹkẹrari ìfahamu himau ẹyin sì wà sí himau antum insan <laughs> wọ́n máa ń sọ̀rọ̀ ni pé bẹ́ẹ̀ bá rí títì àti títì títì yẹn tí èyí tètè gbàgbọ́ yìí kan abẹ́lẹ̀ nǹkan sí bẹ́ẹ̀ ẹ kò ní fún ìlú máa fi mọ̀ ní aláṣọkọ́ اتصاله بضمير رفع المتحرك التاء ضمير متصل مبني على الضم في محل رفع فاعل الهاء هيكون ضمير متصل أيضا ها مبني على الضم في محل النصب مفعول به لا مفعول متى تدري هذا ها يعني يكون متلازمة أبوية مبنية على الدم ها ها في محل نصب مفعول به بيديري هاني قال وما الشرور حيث قف صاعدا ها مكان لها مكعب جبالة فديها من يسعى تعلقة حلوصة صاعدا جابوا التمييز أفهم بس بتمييز شو سبحان يسي وإن تريد معرفة التمييز لكي تعد من ذوي التمييز تعد من ذوي التمييز أنا وإن تريد معرفة التمييز أو بعرف ما التمييز باب كمان أبواب النحوي tó bá fẹ́ mọ̀ lè kéètò àdá kí wọ́n fi lè máa sọ̀rọ̀ rẹ̀ mìíràn ìtẹ̀mù yìí sí inú àwọn tó mọ̀ tún sósì ìtẹ̀mù yìí sì tàkọ́kọ́ ó sọ dá bá mi ní àbúwá bíi nàhàwé ẹ gbọ́ yé dáadáa ìtẹ̀mù yìí sì yan ọjọ́ra wọn o ìtẹ̀mù yìí sì àkọ́kọ́ ohun tó gbà lérò mo lẹnu ọ̀nà kan náà àwọn ẹnu ọ̀nà náà wù ìtẹ̀mù yìí sì kejì òun ni kí wọ́n máa tún sósì ọba ti tọkọ ọmọ pọ tọkọ lè tábà ó lè wá náà tó mọ̀ tún sósì yóò dá àlùmọ̀ yàtọ̀ sí ẹ̀tàmíyèsí. ọ̀hún ńláńdín yòdìtàrú bàdàlẹ̀ àdàdì wàlíwàsí ni wàlíkàìlì wàmásírò ìlíyàjì. wọ́n ní fàáhùwà láàzì àmì yéésù yẹn ni wọ́n tó ṣe wípé yóò dé karù á máa mú wá máa dàlẹ̀ àdá lẹ́yìn òǹkà wàlíwázìmì lẹ́yìn òṣùwọ̀n onískéèlì wàlíkáìlì ló lẹ́yìn òṣùwọ̀n onípẹ́rẹ́gì wọ́n mọ̀ zero ìlìyẹ́dì lẹ́yìn ìfìgbọ́n báyìí. bẹ̀rẹ̀ pẹ̀pẹ́ ńgbà táwa fi hun sọ́njọ́ ní nǹkan gbajúmọ̀ jù ní ká fi ìgbọ́n wọn ra ìgbọ́n mẹ́rin òun la wẹ̀sán. àwọn tó kọ́ kọ́ ọ̀rájì lóhun ò ló ti búlù báyọ̀ tí wọ́n ṣe wọ́n bá ti nà ẹ́ báyọ̀ ọwọ́ kan nìyà. òun táwa á dà á lẹ́yìn gbogbo àwọn òṣùwọ̀n ni tàbí èzù lè kọ rẹ̀ fàhùwà lẹ̀rí tàbí èzù yẹn ni wọ́n tó ṣe wípé jóde karù á dà akọ rẹ̀ bá àdàlẹ̀ àdádí lẹ́yìn kíni òǹkà wàlíwázni àtòsùnwọ̀n wàlíwázni àtòsùnwọ̀n òsùn onískéèlì wàlíkáìlì àtòsùn onípẹrẹgì onípẹbí pẹbí ẹ máa ń tún jẹ pẹbí ta Ọlọ́run lámbébé ńkọ́ ẹ̀mọ́ tó jẹ́ lámbébé àti màmá rẹ̀ òsùn ọkọ̀ pólòbó òsùn ọní lámbébé òsùn ọní níbí òsùn ọní dẹ́ńgẹ̀ òsùn ọní kóńgò òsùn ọní apẹ̀rẹ̀ òsùn ọní agolo yẹ́sì ẹ̀yìn jẹ̀bi mímí àwọn tó pẹ̀rẹ̀ mọ́ àbẹ ìjàre láàjẹ mi èyí jàre. ẹtún dágolo mẹ́mọ̀ aláyẹ ẹ̀tọ́ ẹ̀gàn àti kóńgó. ẹ ẹ̀dá pé bímọ àti ẹgẹ pé bímọ. ìwọ ọmọ àdàbọ̀ náà tún mọ pé àìrọ̀ o dẹ́ńgẹ̀ sórí àwọn kìíní ibi yẹn bí àwọn àbúrò dẹ́ńgẹ̀ ni wàlúwàz ní àtòsán oníṣẹ́lì balikẹ́lì àtòníkẹ́rẹ́gì ọmọdéró àìlẹ́dì àti oníṣùgbọ́n wọn báyìí. ọmọ ní ìdá. ذكرت فيه مظهر أبي مظهر أي ولا في مظهر من قبل أن تذكره وتظهر من قبل أن تذكره وتظهر أدوى من إذا فكرت فيه ẹ̀hún ẹni tó ṣe pé tó o bá ronú nípa rẹ̀ mọ́bìrọ̀ ó ṣàfihàn rẹ̀ ní kọ́bílẹ̀ àtẹ̀síkọ́ra hó kó tó dákọ̀ rẹ̀ wọ́n tó sì hírọ̀ ó tó fi hàn báyìí á ti rí nǹkan ní báyìí níbi wọn tó kàn ní sàmúyé rẹ̀ ó ti wá fẹ́ máa mú àwọn àpẹẹrẹ yẹn wá láti bí ó ní tí kólórin di mọ́nà wà ní zúbúdá wà wà arúgbà òun náà àbúdá. mo ní tẹkúlù káwọn sọ pé indi ìgbẹ lọ́dọ̀ mi gbogbo wa ní òṣùwọ̀n méjì kan ní mọ́nà yẹn mọ́nà yẹn ni ohun tí wọ́n bá fi ń wọ̀n ohun tí ń jẹ́ mọ́nà ẹ̀ẹ́ òun ni yàrá mọ̀nà wa nǹkan sí níyà ni oúnjẹ ti mọ̀nà mọ̀nà zaid òṣùwọ̀n tí wọ́n máa fi wọ́n epo àti ohun tó bá sàn ọ̀nà máa fi wọ́n bí ìgò táwa ń lò bí báyìí ẹ̀dẹ̀gẹ́tì àwọn ọ̀tí oríṣiríṣi níbi ẹlẹ́dọ̀ mi wa ni òṣùwọ̀n méjì àwa sọ pé zoboda zoboda yẹ kí ló pé kàmíyèsí òun jẹ́ kábàrún mọ̀kọ́dàmù àdékèsí rẹ̀ ẹ̀ wá sọ pé gbogbo àwọn sọ́ọ̀fù iwájú ni wọ́n máa ń wà ní tiwọn. àyìn ń di mùdọ́fà mùdọ́fì lẹ́yìn kábàrún mọ̀kọ́dàmù ìwábù sókè rẹ̀ nínú o. ń di mùdọ́fà mùdọ́fì lẹ́yìn àwọn kábàrún mọ̀kọ́dàmù. mọ̀nàwámì ni wọ́n á jẹ́ mọ̀bùtádá mọ̀ àkàrò mọ̀bùtádá mọ̀ àkàrò ọ́sàmì rẹ̀ bẹ́ẹ̀ ni mọ̀rọ̀fọ́ wàhálà mọ̀tọ́lọ́fọ̀ ìhí alìfù ní abàtà ni dọ́mọ́ lè àná ọmọ kànnà ń bẹ lọ́dọ̀ mi ìgò méjì ẹ̀sìn gbọ́ mi láti bẹ̀rẹ̀ zoboda ó jẹ́ ti sàbàdì sàbàdì yẹn mí wọ́n dàbí àwọn ẹni nùnù àká tọ́ba lọ gbà sí ọ̀rọ̀ gbà sára àwa fi sára ní ìṣe ó sì máa tògbé ìyẹn lè rí láwọn supermarket tó gbádùn àwọn supermarket gidi pèsè ó pọ́sibù àwọn àtẹ́kùnbọ̀ rẹ̀ làwọn èèyàn kan máa ń pè ní ice cream yẹn àtàwọn yìí ń tẹ̀m̀bẹ̀ tó ṣe pé ọmọ ràkúnmí gidi àbọ̀ màálùú gidi àmì sàláàdì àfà bá fi sára báyìí àwọn kalẹ̀ ní rẹ̀ sí. Ìwà ni ìgò méjì mi lọ́dọ̀ mi. Òṣobola ẹbí ń ta ọkọ yanjú ẹ̀ǹdì kí ni mo pè mo pè ní nǹkan fàmùtàn fìlẹ́. Àbàrún nǹkan dàrún. ما تقول منواني مرقينك أنا ومتبع ما أخر ما رفعه على ما ترفعه الألف هذا يقول مصنن على خا زبودا وما جاء سميز أنا في قلب يا بني سنسان هاسوليني ما تفعل ما تفعل سميز منصوب وعلامة نصبه الفتحة wàhámúsàtọ̀ nà wà arúgbà ọ̀nà abúdá àti forty five ẹrú slave àwọn ẹrú forty five ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ẹ má gbàgbé adáàdùn rẹ ti kọ́ rí láyé àtijọ́. àwọn yéésù yẹn máa jẹ́ jámọ́ láti three to ten. Fàlásàtò àkìlám tó fi débi aṣáratu àkìlámì. Àjẹrí bẹ́ẹ̀. Àkìlámù sí wa yẹn, ẹ̀mí yóò zọ ni. Ṣùgbọ́n ìrọ̀ ọ̀bọ̀ ilé yẹn járì lẹ́pẹ̀ ṣe ní ìdọ̀fà. Bàbá mi ní ìṣúlẹ̀ pẹ̀. Tábà tí wá di ìlẹ́hùn tó ninety nine eleven to ninety nine ọsọ di mufradu tí ó gba nẹsùlá ahada ashara kalaman eleven pence ṣùkà ahada ashara kalaman bó ti máa kà á lọ nìyẹn ìsinmi ashara kalaman sàràkà ó lè bi ẹ̀ṣòro nà kálámà ní. ẹ gbé kálámà náà fi gbogbo ẹ lọ. wahid wa ẹ̀ṣòro nà kálámà ní. ó fi wá dé bi ninety nine kálámà ní. tis'atu wa tis'una kálámà ní. ọmọ tẹrù jẹ ọba ti pé mia wọn á tún padà sí mufadu oní jari ní àtùkálámì bá tún pé one thousand alifu kalami. àmì wà khamsatun wà arba'una abuda forty five ẹrú. Zigadi. Wà khamsatun wà arba'un. Bó lẹ́sìn ṣe wá bọ̀ yẹn. gbọ́n sí mú kàrà nù. ẹ̀rí ohun tó súnmọ́ ní kẹ́ ti dé àkàkàbọ̀ èmi ò lérò pàrọ̀ kọjá mú kàrà. ẹ̀ẹ́dẹ́gbẹ́ká sọ wípé ká lọ wípé. جاء الأصحاب wàhámùsà tó ń wá àrùbàrúnà tọ́lìbà olùkọ́dé and forty five students. Huh? Huh? Títí àti kíni o? Kíkéèmù ni àbọ̀kọ̀mù. Ẹ̀wọ́n ah, ló ṣe ẹ̀yà dìbò ẹ gbé ìbò arrive bí n ṣe arrive and ọ and forty five seconds ìdíkẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ọmọ kúrò lẹ́yìn tó bá fẹ́ yanjú rẹ̀ ọ̀fìjà àlè ọ̀sàrù òun jẹ́ fáìlì wáwù yẹn jẹ́ àtàkì hamsatun wa arba'un àyẹ̀wò fúnra wa gbogbo wọn àti tàmí yìí sùn ní pátá màá tún fúnra ẹni wọn lọ ní mo fi lẹ́nu ọ̀lẹ́gbà kẹpẹ ní ó sàdá àti bàbá rẹ̀ torí gbogbo ògbà bíi kẹ́nìkan béèrè ká àwọn mélòó lọ́wọ́ àánú kíláàsì kan ní kánṣáàtò àìṣòro náà tá ò lè bá jàwáàbù ni kábàrù náà lọ́jọ́ bí ipò tuntun wípé àdádó hàn àdádó lùmọ̀ òjò dí na fèlifásùlé kàdà ọ̀kadà kàdíkàdì rẹ̀ ipò làbárì ni yóò máa fẹ́ wájú àbí fáìlù àbí nǹkan. sọ ó wá jọba yẹ̀yàn ọmọ mi táwọn ọ̀gbẹ́ni sọ pé àyín di ìmọ̀nà wá ní zobita ń bẹ lọ́dọ̀ mi ìgò méjì zabadi wà kámùsàtù wà àrùbàrùn àbúdá ẹ̀gbọ́n náà tó wà nù ipò mú padà mà á kàrò tẹ̀ka wàá wàá làásù. خمسة وأربعون عبدا حاجة معتوف عليه معتوف على المرفوع مرفوع موقوف منها شاطو معطوف على المرفوع مرفوع معطوف على المنصوب منصوب هذا اها so mo re ti الله kan lo be ni o ka ojẹ́ jẹ́ màtúfù fún mànàwá ní zoboda. ní tọ́sọ̀ sọ́dọ̀kọ̀ tó bí sọ ìkálá kọ̀mọ́láhù gáìrú jẹ̀rí bí náà òun sì lẹ́bí ẹ o bó wù ní ṣe yí wọ́n mọ̀ kọ́dé tàṣọ dàkọ̀tó èmi ti ṣe sàárà bìsọ́ọ̀ín pẹ̀lú mọ́dù mẹ́rin tọ́jẹ́ kálá tọ́jẹ́ kẹtẹ́ ọ̀gbìn kan ní kálò ìkẹtẹ́ ọtí kẹtẹ́ ọmọ ọdọ́ ń kẹtẹ́ ọdún ìjọ́ tí kẹtẹ́ sóbìnrin lọ́mọ nínú kan? ẹ́ obìnrin ó ìkẹtẹ wọn ó ṣe ọtí yẹn dá àyè kan òun náà á di kẹtẹ ọkọ ní tàṣà dáàkó tó ẹ kẹtẹ wọn á ti epo dá àyè kan òtítọ́. wọ́n bá ṣe epo dáàyè kan dáadé kẹ̀tẹ́. Kẹ̀tẹ́ ní ta lọ́dọ̀ àmàlà mi. Alọ́dọ̀ kẹ̀tẹ́ mọ̀ láàrin. Ìwọ́ mọ̀. Ẹ lọ́yọ̀. Àwọn ọ̀gbọ̀rọ̀ máa mọ̀. Àdíkìrè. Àdíkìrè ni Ọwọ́ à ń Àwọn gan ń gbẹ́jọ́ rẹ̀ ìkirè akọ̀bí ìkirè ìwó ìgèdá epo níwọ̀n ẹ̀dá kù ọ̀ tó bẹ́ẹ̀ kọ́ tó o bá dá kẹ̀kẹ́ wọn ọ̀ jẹ̀gbà. kẹ̀kẹ́ yẹn kí ni wọ́n máa fi ń jẹ wọ́n fà tí wọ́n dá kẹ̀kẹ́ wọn. dúró o ìyẹn ga díẹ̀ o gbogbo nǹkan máa ti ń kù kí ẹ bá dáhùn òkè òǹkẹ̀kẹ̀ yẹn lè rí o kẹ̀kẹ́ wọ́n máa fi ń jẹ̀sùn. ọ̀kan ti ta sọ dákòtú mo ti ṣe sàrà gbèsò ayín pẹ̀lú módù mẹ́rin. wọ́n máa fẹ́ ṣe tẹ̀mú yóò tún módù yẹn ọba ní kálán kẹ̀kẹ́ mo ní hàl. àdìgẹ́dì tẹ̀mú yóò tún ní kálán yẹn tẹ̀mú yóò tún kì hàl o tẹ̀mú yóò tún ọmọ làwọn ògẹrù jẹrí bí kò sí kankan lọ́dọ̀ rẹ̀ àpò lọ àpò kí ni jàmá o náà jẹ gi ọ̀pẹ ó lè pé méjì ní àlàkọ a máa mú kẹsẹ nu gi ọ̀pẹ gbà mí wọn bá ṣe epo èyí tí wọn sì tàṣì jù wọn wọn ń pè ní sèlè ìsèlè sísè tàṣì tún lé sí Ọlọ́run máa ń lo sára bí ìwòsàn ìṣẹ̀lẹ̀ ìbọ̀lọ́ mo lẹ́yìn pé ó ti mépo jáde àti sáré sílẹ̀ òun máa ń sùn gbà mí. ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ àtúwá tẹ̀síwájú nù síse rẹ̀ òun máa ń ní àwọn saint tó bá lọ jìbù láti get lóyún ọmọ akẹ́fín kẹ́fín ni wọ́n máa gbóhùn rẹ̀ àti get bẹ́ẹ̀. قد تصدقت متسعرة بصاع تلوم الدمان خلى تجي كتة كتة يعني تمييز دقيقة قد اسم كل تحقيق قد حرف التحقيق كنت بيفوني حرف التحقيق عرفت عمال فيها حق حقوق تصدق òun jẹ́ fún ìlú máa fi abẹ́ẹ̀kọ́ ọ̀bí alásùkún ìtẹ́tù máa rọ́ọ̀bù rẹ̀ káàyàn ìdọ̀míràn mọ̀tàkì bìsọ́yìn jáde ọmọ ìṣòro kálá ọjọ́ tẹ̀múyé kẹ́ẹ̀dín bọ́mi. wọ́n mọ́ làwù kò sí lọ́dọ̀ rẹ̀ lẹ́rù jẹ̀rí bí yàtọ̀ sápò àpò kẹ́kẹ́ ni ó náxlá ń kíra pé náxlù ọ̀pẹ́. أي وقعدوا بين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك جزاك الله خير